بسم الله الرحمن الرحيم وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه رحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات والتذكير قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قل ضللت قل ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البحر في البر والبحر وما تسقط من ورق ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم من الليل ويعلم ما ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون وهو القاهر فوق عباده ويرسل, ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم, أحدكم الموت توفته توفته رسلا رسلنا وهم, وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لأن لئن أنجانا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله الطاهرين وعلى أزواجه الطاهرات وعلى صحابته المجاهدين وعلى التابعين وتابع التابعين وكل من سلك الطريق السلف إلى أن تقوم الساعة أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́run ọba tọ́pẹ́ tọ́ sí ọba tí yìí yẹ ọpẹ́ tó pé èyí tó sì jẹ́ tẹ̀tọ́ a dáa fún ọlọ́wọ́ bá a sì yẹ ọlọ́wọ́ bá náà ní èyí tó pé tó jẹ́ tẹ̀tọ́ tó sì jẹ́ àdáyẹn rí aṣẹ́fọ́lọ́run àwọn ajẹ́rìí pé kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí àyàfọ́lọ́run ọba Allahu Ta'ala ọba àṣò asìjẹ́rìí pọ́lọ́run ọba yìí bó ṣe jáṣò yìí tó jọ kan kò bí ma ẹnìkan òbí kò bí ma pẹ̀lú túmọ̀ pé nǹkan ò yá kó lára ọlọ́run kápé ara ọlọ́run lélẹ́yìí ẹ̀dá kan ni kò bí ṣùgbọ́n ó yà lára ẹ̀ gẹ́gbọ́lọ́wọ́ ọba bó sì sàlàyé nínú Suratul Nisa fún wa nípa ìṣẹ̀dá àwọn ọmọnìyàn lérílẹ̀ tọ́lọ̀ ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhan nasu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 rọ̀kíbà nínú sọ́rọ́tù ní sáìnú ní súra ẹlẹ́kẹrin nínú Qur'an àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ súra 4 àyà 1 ọlọ́run ní ayọ́ anẹ́sù ẹ̀yin ọmọ ènìyàn ìtakù rọ́bàkún ẹ̀páyà olúwa yín ẹ bẹ̀rù ẹ̀ olúwa wo ni alẹ́ ní kọlákọ̀kún ẹ̀ tó ṣẹ̀dá yín min nafsin wahida láti ara ẹ̀mí kan ṣoṣo lọ́lọ́run ti dá gbogbo èèyàn tí ń bẹ lérí lẹ̀ òun náà ni ádámù ádámù nìyẹn ẹ̀mí tọ́lọ̀ ń dá nìyẹn torí pọ́lọ̀ ní ìgbà tó ń dá tán fánàfánà fi ìmí róhìnà afẹ́ ẹ̀mí wa sí lára ah, ibilis. tó kàn tó gbẹ́rùn gbọ́n rí tó pera rẹ̀ ní ohun tí ó jẹ́ tọ́lọ ní usjudu li adama fásajàdú ìlà ibilisa abba wastakbaro òun nìkan lọ́kànjọ́ náà àwọn mọ̀lẹ́kà tẹ̀lé tọ́lọ́hun ọlọ́run tún sọ fún límọ̀lá lamtasjud kí ló ṣe ọ́ tó forí balẹ̀ sí ẹni tí mo dá bìyàdá yìí pẹ̀lú ọwọ́ mi méjèèjì èéṣíọ́ tí o forí balẹ̀ fún ọlọ́run ló ń dá eléyìn ó jẹ́ kó yé wa wípé kèé ṣe pé ara ọlọ́run ládámọ̀ ti yá wá màkàlùkù ní ọlọ́run dá fánàfánà fi rí mí róhìnà ọlọ́run wá fẹ́mi sí la ìwà ń sẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀mí tọ́lọ́run ọba dá ó fẹ́ sí la ń ni wa khalaqa minha zawjaha látara ádámà ọlọ́run ọba wá dá aya rẹ̀ ìyàwó ẹ̀ ara rẹ̀ ló ti wá ó fi hàn pé ara ádámà náà ni Hawa kò rí bẹ̀ fọ́lọ́run wàbá fàmí ni umar ìjà aláhùn kàfíìrọ̀ wà ní látara àwọn méjèèjì yìí làwọn akọ atábó ìyẹn ní ọkùnrin àtòbí tó pọ̀ ni wọ́n ti wá jáde eléyìí ò ní tàbá sọ pé lámúyà lídí ọlọ́wọ́n bímọ ìtumọ̀ irú bí Hawa bó ṣe jáde lára Ádámà kò sí fọ́lọ́hun torẹ́lómi ilé sọ pé àwọn náà mọ̀ pé òbí àmọ́ ara Ọlọ́run ló ti wá kó máa lọ di ní àtìtì kọ́ ṣe lọ́rọ́ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́ọ̀lọ́ lọ́rọ̀ náà tó wà lọ di yan kìí ṣe yan Ìsá ọmọ Mẹ́ríámà a ti ṣàlàyé náà rí tọ́lọ́wọ́n bá pè ní kálímọ̀ ọ̀rọ̀ rẹ̀ òun náà ni gbólóhùn àṣẹ ọlọ́run pé jẹ́ bẹ́ẹ̀ iná máa múrù ìdàrọ́dà ṣe à ayẹ́kù lálàó pọ́lọ̀ bá ti gbèrò láti ṣe nǹkan yóò ní kí nǹkan náà rí bẹ́ẹ̀ torí ìrújú tó lè wáyé nípa àyà pé ọ̀rọ̀ ọlọ́run ní Ìsá kẹ́nìkan mọ̀ wá mọ̀ rò ní àbóṣíà nínú divinity of Allah pé ó bọ́lọ́run kẹ́gbẹ́ nínú ìjọlọ́run ìjọlúwa kírújù ni ó lè kú ò ọlọ́run wá ní iná mọ̀sálà Ìsá ìdàlọ́ ì kámọ̀sálì Ádámù خلقه من تراب ثم قال له كن ìrújú ni ti kú ọ́ pẹ̀lú àyà tó wá kò sí ìrújú lọ́dọ̀ àwọn àfà onímímọ̀ kò sí ìrújú mbẹ̀ Imam Ahmed ó ṣe rọ́dù fáwọn jàmíhíyà nígbà àwọn àyà mutashabihat àwọn àyà ta lè tú sáwọn oríṣiríṣi ọ̀nà àwọn jàmùhíyà lò láti sọ àwọn èèyàn nù níbi àkídà dáadáa imam ahmed àwọn ọ̀rọ̀ tó sọ wọ́n kọ́ọ́lẹ̀ nínú àrọ́dù alẹ́ljàmíyà tí bàbá wa ismail alansori tí wọ́n ṣe tàkíkẹ̀ wọ́n mẹ́sì wá lérí ọ̀rọ̀ náà àtàwọn irú bẹ́ẹ̀ ṣùgbọ́n àyà yìí mọ̀kámọ̀ ni àyà tí ó ṣe yí iná mẹ́fàlà ìsá ìdá lọ́ì ó lè mẹ́jẹ lọ́dọ̀ ọ̀nà sọ́rọ̀ ó lè mẹ́jẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ yẹ̀húdí àmọ́ lọ́dọ̀ ẹni tó dá náà sọ́rọ̀ àti yẹ̀húdí ó náà lọ́lọ́run àpèjúwe ìsá ti yín wò kámọ́sálì ádámà ó dà gẹ́gẹ́ bí ádámà Adáadámọ̀ látàrí erùpẹ̀ tó mọ́tọ̀ lára ọ̀hún. Tó Ádámọ̀ kìí ṣara ọlọ́run náà lọ́lọ́run pé Ísá kìí ṣara tòun náà. Lámúyálídí kò bímọ ó kó ìtumọ̀ pé nǹkankan ò yá láyá ẹ̀ wà lámú ihò ládìí ẹnìkan òbí tún kó ìtumọ̀ pọ́lọ́run ò wá láti ibìkan kó sínú. No ó ní tafsiri Imam Maliki pé al-awwalu alladhi laysa li awwaliyatihi al-ibtida' àkọ́kọ́ tí kò sí ìbẹ̀rẹ̀ fún ọlọ́run làkọ́kọ́ mọ́ wàá gbọ́yé pé ibi tó ti bẹ̀rẹ̀ rẹ̀ kò sí bẹ̀rẹ̀ fún ànábì sálàyé láìsà kọbílá òṣè ìhùn kankan ò gbáwájú ọlọ́run ọlọ́run kò ṣàánú wa ajárí pọ́lọ́run yìí ó nìkan nìjọsìn tọ́ sí a sì járí pé òun náà ló rán anábì anábì sọlọ́lá aléwàsàláhùn òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ẹni ẹrú lànábì lọ́dọ̀ ọlọ́run kìí ṣọmọ òjíṣẹ́ lànábì lọ́lọ́run torí pọ́lọ̀run ránṣẹ́ lọ́dọ̀ rẹ̀ òjíṣẹ́ ni torí pọ́lọ̀run ránṣẹ́ a sì bèèrè lọ́wọ́ ẹ̀ ìjọ òjíṣẹ́ òun náà sì bèèrè lọ́wọ́ àwọn èèyàn kó tó kú láyé albalat nínú ájì ní ájì ìdágbére tànábì ṣe láyé bí wọ́n bá lọ́wọ́ ẹ ájì mélòó ẹyọ kan péré náà lànàbí ṣe ájì rẹ̀ ò pé méjì èyí tó wáyé ní sulhu Hudaybiya tí ànábì pàgọ́ sí Hudaybiya tí wọn ò jẹ́ kánábì ó wọ Mákà kèése ájì lànàbí bẹ́ẹ̀ lọ ṣe umrọ́ ni ṣùgbọ́n ájì tó ṣe náà là ń pè ní ájá tó lò wà dáa ájì ìkẹyìn ájì ìdágbére torí pé ànẹ́bí ń sọ wípé kódò á ní mọ̀nẹ́sí kankan ẹ̀yin mùsùlùmí ẹ tètè ní yárayára ẹ wo bí mò ń ṣe ń ṣe là á ní lá àhújà torí pé ó ṣeé ṣe kí mọ̀ ṣe ájì míì mọ́ bá dáadáa lẹ́yìn eléyìí khudu anni manasikakum ẹ tètè fojú sí bí mo ṣe ń ṣe ìkẹgbàmú dáadáa la anni la ahujja ba'da àmì àdá aw kama qal èyí tó ó ṣeéṣe kí n mọ̀ ṣe ájì mí ìmọ̀lẹ́yìn eléyìí ìròyìn bá nàbí ṣe wá ṣe ájì náà ni gbogbo wa ń ṣe tèdò ní àlàyé ẹ̀ náà làwọn àbá ń ṣe gbogbo béèrè tí wọ́n béèrè lọ́wọ́ ànábì ó dáhùn ẹ̀ ànábì ní ájì ìdágbére ó wá béèrè lọ́wọ́ àwọn èèyàn alibalat ṣé mo jíṣẹ́ tọ́lọ́wọ́n ọba tó fi rán mi sí yín tó fi rán mi sí yín dògóńgó àwọn èèyàn ní balat ó jíṣẹ́ ànábì ní Allah umeshad ọlọ́run jẹ́rìí mo jíṣẹ́ ó fi hàn pé lẹ́yìn tánàbì papòdà ìyẹn pé lẹ́yìn tánàbì jáde láyé tánàbí kú ní jẹ́ bẹ́ẹ̀ tẹ́rẹ lómi ẹni ànábì ikú lè pa ànábì ànábì ju kú lọ ànábì kú o mọ́ta torí pọ́lọ̀ nǹkan sọ ọ́nù kùránì pé àfàí mọ́ta àkútìlá ìǹkọ́lábù alákìbẹ́ ikú ṣé tí ànábì bá kú àbí àti ẹ̀pá sẹ́ẹ̀tún wá ṣẹ́rí padà kú lójú ọ̀nà tààràtẹ̀ wà ní ṣùgbọ́n ànábì kú kò ṣe mọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀rí pọ̀ dáadáa nínú kùránì àti nínú súnà bàbá ànàbí kú a mọ̀ pé yóò a sì mọ̀ pé kú ọ̀kan nínú ẹ̀rí òun ti sọ́rọ́tù nìsáà náà ẹ má bínú pé mò ń yá káàkiri nígbà míì nǹkan kan ó ní bùkátà sí àlàyé ọlọ́run ní ti ìlọ́à ma'alladina ni amallahu alaihim minan nabiyina wasiddiqin washuhada wasolihin wa hasuna ulaika rafiqa ọlọ́run ní man yuti ìlàá dájúdájú gbogbo ẹni tó bá tẹ̀lé tọlọ́run tó gbọ́ tọlọ́run ọba tó sì tẹ̀lé ihe ni àyà 69 sura 4 àyà 69 sura ẹlẹ́ẹ̀kẹrin nínú Qur'an àyà kọkànlé ní àádọ́rin wà mẹ́yún tí ìlàá ẹ ń bá gbọ́ tọ́lọ́hun gba gbà tó sì lò tó sì gbàgbọ́ bẹ́ẹ̀ wà rọ̀súlà àtòjíṣẹ́ fàúlá ma alladina ni àmà Allahu alayhim والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ọ̀rọ̀ nínú ẹni bẹ́ẹ̀ yóò máa bẹ nínú àwọn ní àwùjọ àwọn tọ́lọ̀wọ̀n ọba ti ṣe ìdẹ̀ra rẹ̀ fún àwọn náà àwọn wo ni àwọn nàbí yìí àwọn ànábì àwọn olódodo àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídí àtàwọn ẹni rẹ̀ ìlàwọn àfáà ní wọ́n fi sọ pé ipò sidik ó ju ṣàyídí lọ ẹ tó bá jẹ́ olódodo nínú ẹ̀sìn bí abúbákìrì ipò wọn ju ipò àwọn ṣùwádá ó jù lọ torípọ́lọ̀ bá tó àsìdìkóòlù àwọn olódodo ṣáájú àwọn ṣùwádá nínú àyà yìí ó làwọn afá ni wọ́n fi fàáyọ wípé nínú àwọn tí ìbéèrè sàárè tágbé kúò fún àwọn ṣìdìkún wà mẹ́ wọ́n fàáyọ bẹ́ẹ̀ torí pé yóò wà fáwọn ṣùwádá ipò àwọn ṣìdìkún sì ju tiwọn lọ mímbábi aula sheikh wa sọ́lé al-uthaymin rahimahullah rahmatan wasi àwọn náà báyẹ̀ nínú shari'u al-aqidatul wasitiyya ti sheikh islam ibn Taymiyyah ṣùgbọ́n bí tí mo ń lọ gangan ni pé wa salihin àtàwọn ẹni rẹ̀ wa hasuna ulaika rafiqa ó oh, hasuna ó mọ̀ dáa o Ùláìkà rọ̀fí kọ́ àwùjọ rú àwọn tàdákọ̀ yí àwùjọ dáadáa ni. Apá kan nínú àwọn tí wọ́n pera wọn ní Mùsùlùmí tí wọ́n bá tú àyà yìí, wọ́n tú wípé ẹni tó bá tẹ̀ lọ́lá àwọn tó jíṣẹ́ lè dá ọ̀kan nínú àwọn wọ̀nyí, ó lè dàná bí, ó lè dolódodo, ó lè di ṣẹ̀yí dí, ó sì lè dẹni rẹ̀ nítorí pé wọ́n fẹ́ kí àyà yìí kó wà níbàámu pẹ̀lú àkídà tiwọn ìgbàgbọ́ tiwọn pànàbì kan dé lẹ́yìn ànábì wa Muhammad wọ́n wà ní nígbà tẹ́nìyẹn tó ti tẹ̀lé Ọlọ́run tó sì tẹ̀lé ànábì èé ṣe tá a fi fo ó lè jànábì ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n fẹ́ tú Kùránì níbàámu sí ìgbàgbọ́ tiwọn tó jẹ́ ìgbàgbọ́ tí ò lálàáfíà ìgbàgbọ́ yẹn kèé pé kò lálàáfíà nìkan ìgbàgbọ́ kèfèrí ni kèé ṣe ìgbàgbọ́ mùsùlùmí àyà yìí kí ló bí sísọ̀kalẹ̀ rẹ̀ bó bá rọ̀wọ́ tafsir Ibn Kathir ó má dì sí wá lérí ẹ̀ ibi tó ti rọrùn láti sáré rí ni ẹ àwọn sàábé ni wọ́n kó jọ pẹ̀lú ànábì àwọn ń bẹ pẹ̀lú rẹ̀ ànábì lónìí inú àwọn ń dùn gọ́dàn satamut mi ò ṣe wí fún ànábì nìyẹn tó bá yá ó padà kú ẹ má gbàgbé ń ta bá bọ̀ ni pé ẹ̀rí ìpànàbì yóò kú ń bẹ àyà ìlàwà ń kà láti fìdí ẹ̀ múlẹ̀ pé ànábì yóò kú ó ti kú èyí wàá mọ̀ pé kí ni tó jẹ mọ́ kú nínú àyà yìí bá a ṣe ká yìí la fi wá lọ pé kí ló bí àyà náà nínú ilmi asbabu nuzul àbí sábàbù nuzul kìí ṣe gbogbo àyà kùránì ní mọ́ nídìí tó fi sọ̀kalẹ̀ àwọn míì wọ́n máa sọ pé dìbà ṣùgbọ́n kìí ṣe dìbà bá dáadáa gẹ́gẹ́ bíi alamtaro kaifa ala rabbuka bi ashabil fil suratu fil ke se nítorí pa àwọn kan fẹ́ wá kú o kaaba lọ́lọ́run fi sọ aya yẹn kalẹ̀ Ọlọ́run kan fana bi ni ro n tó ti ṣẹlẹ̀ ní amul fil lọ́dún erin ni ṣùgbọ́n aya yìí in tó mú sọ kalẹ̀ nípa àwọn sahabe ń bẹ láàrin Ànábì pa ń gbádùn rẹ̀ ṣùgbọ́n goda n satamu tó padà kú kí ni ó jẹ́ èrè tiwa bó wá ni ó ṣe rí nígbà tó bá lọ tán wọn lánàá bí ò fọ èsì kankan títí tọ́lọ̀ fi wá sọ áyà ìkalẹ̀ yí pé wá mẹ́ yóò tí ìlà àwà rọ̀súlà máa lẹ́dí kò sí ùláìkà mẹ́rù fa fa ùláìkà máa lẹ́dí na ni a máa lọ́ọ̀hù àrí ìmìnà nàbí ìlànà من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ọlọ́wọ́ sọ ayé ìkalẹ̀ dùn wọ́n nínú àwọn sàábé tí ó ń béèrè ọ̀rọ̀ yìí wípé mọ́yí ti ìlàá gbogbo ẹni ó bá gba tọ́lọ́n láyé lágbàdénú tí èé ṣe fẹ̀jẹ́ nú tutọ́ funfun sóde tí èé ṣe mùnáfìkì ìdàrúlé islam wà ìbìtọ́lù lè kú fúrí kìí ṣe tó ṣàfihàn islam tó wá fi kèfèrí pamọ́ sínú ó gbà á gbọ́ bẹ́ẹ̀ dọ́kàn wà rọ̀súlà ó sì tẹ̀lé wa ànábì nítòdodo irú ẹni bẹ́ẹ̀ kó má banújẹ́ kò sí ìbànújẹ́ fúnrú ẹni bẹ́ẹ̀ kò sí payà fúnrú ẹni bẹ́ẹ̀ kó má ní ìṣòro kankan irú ẹni bẹ́ẹ̀ kó máa dunnú tó bá ti lè tẹ̀lé Ọlọ́run tó tẹ̀lé ànábì kò sí mímì tí ó mì bó bá dijọ́ gbéǹde gbogbo wọn bó ti wulẹ̀ kí wọ́n pọ̀ tó fa ùlá fa látara pé wọ́n tẹ̀lé Ọlọ́run àtòjíṣẹ́ ùláìka ọ̀pọ̀ ṣúrú wọn bẹ́ẹ̀ bó ti wù kí wọ́n pọ̀ tó wọ́n máa bẹ nínú ìjọ ànàbíyón àwọn ànàbí ọlọ́run wà sí dìkó jẹmú bí kúránì ṣe mú torí pé ó wà nípò járù ń bí nàbíyín yóò mọ bẹ bí táwọn ànàbí bá tò sí yóò wà ń bẹ àwọn olódodo bí tí wọ́n bá wà yóò mọ wà ń àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídí wọ́n máa wà ń bẹ́ẹ̀ àtàwọn ẹni re àṣẹ ìjọ kan ni gbogbo wọn máa jẹ́ ń jọ náà ọlọ́run wá ní ìjọ táà ń wí wà kí ni fi kí fi dá tó ìjọ yìí ó bó níjọ náà ó ṣe wá dá tó hásùnà ó mọ̀ dá pọ̀ ìjọ àwọn tá a dá pọ̀ ibẹ̀ ló wà. torí náà má banújẹ́ ó padà lánàá bí bó bá dijọ́ gbéǹde gbogbo wa ó máa wà níjọ kan náà kìí ṣe pé ẹ ó lè dànà bí ó lè délé láti tẹ̀lé fẹ́nu àdíìsì in ló kán wọn ní ọ̀pá ẹ̀yìn ó sán wọn mọ́lẹ̀ ó sì kán ọ̀pá ẹ̀yìn wọn àfàwọn ní mọ́ ń tọ́lá fọ́ọ̀kọ̀ mú ń tà á bá sí tọ̀tí hín ajáza òun nílò ń dùn náà balẹ̀ nkú sán àbá ní ẹni bá nága kọjá bí rẹ rẹ̀ tó ájázà o náàlì ìdùnà èso tó súnmọ́ ni egun ẹ̀yìn rẹ̀ ó dá bá ní egun ẹ̀yìn rẹ̀ ó dá bẹ́gùn ní bá ti wá dá ọ̀pá ẹ̀yìn ti dá èyí tó wà ní bàǹbalẹ̀ táwọn bí ọfà lóòkè táwọn ń pè ní dẹ̀ndẹ̀lẹ̀ ìyẹn ni èso tó súnmọ́lẹ̀ ọwọ́ rẹ̀ gò ní tó mọ́ èyí tó wá lóòkè ní nàgá sí ti tó súnmọ́ ní ngbẹ̀yìn ẹ̀ bá dá ọwọ́ gẹ̀rẹ̀ tí ó ní tó mọ́ bọ́ àyà yìí ló fọ́ wọn ó sán eegun ẹ̀yìn wọn pátápátá islam tó yẹ kí wọ́n ó ṣe kí wọ́n wà lè jẹ́ náà tó súnmọ́ wọn ọwọ́ àwọn òtún tẹ́ mọ́ nítorí pé wọ́n nàgà kọjá bí tọ́lọ̀ ní wọ́n dúró sí wọ́n lọ ń fi ìròrí ara wọn tú Kùránì ẹ wo bí súnà sí wá fọ́ wọn mọ́lẹ̀ òun ló fà á tí Umar ọmọ Khattab radiyallahu anhu ó ní sàyáàtì wọ́n ń bọ̀ qawmu yujadilunakum bishubuhatil Qur'an àwọn ìjọ kan ń bọ̀ tí wọ́n mọ̀ jàyíyàn wọ́n mọ̀ bá yín ṣe fàǹfà pẹ̀lú àwọn àyà kùránì tẹ́ lè fọgbọ́n orí tú bó lẹ́pàá níbi ti sọ tẹ́lẹ̀ máa ń fásarọ̀ lọ́kùrọ̀ ánàbì ra ayé i fọ́lì yàtàbá wo àmẹ́kádà òmìnirì ẹni tó bá fọpọlọ rẹ̀ tú kùránì láìsí gbónímà kó tètè lọ wá rẹ̀ nù náà kódà wọ́n ni máa ń fásárọ̀ lùkùránà bí ráyí i wà in kọ́dí àtọ́ à in àsọ́bà ansalaf wọ́n ni ẹni bá fọpọlọ tú kùránì kódà tó jẹ́ pé ìtumọ̀ tó fún bá mú ó ti ṣàṣìṣe torí ìpìlẹ̀ kùránì tútú nímọ̀ àwọn ìmọ̀ kan yóò sodo sí ìyẹn lára ṣáájú kó tó mọ̀ ṣàlàyé kùránì ọ̀kan nínú ẹ̀ni tàǹtẹnúbọ̀ yọ̀rọ̀ àkídà ẹ̀rí pé mùkọ́ ọ̀rọ̀ ti síwájú tefsir yìí ni mo tẹnubọ̀ ló fa ló fa yá yìí ló yà káàkiri torí pé ọ̀rọ̀ àkídà àwọn tá a máa ń sọ ní ti síwájú tàbí ìfara ká tó bẹ̀rẹ̀ tefsir àwọn ọ̀rọ̀ tó lóyún sínú ni wọ́n etí ń gbọ́ lójoojúmọ́ lóòótọ́ àmọ́ kí ni fọ́ sí wẹ́wẹ́ gbogbo àwọn tá a kéka ìdátù bàgìdádí nílé níbi ìparí ẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ nípa àmọ́ ń tu kan bẹ́ẹ̀ wọ́n máa ń sọ̀kan yí pé ìgbàgbọ́ nínú ọlọ́run ọba alìímánì bíláì mújìmọ́lán níbi ẹlẹ́ẹ̀kejì wọ́n ní mo fà sọ́lán ẹlọ́wò bí parí káìdátù ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n kàn gbá fún wa kàmọ́ kéwò àwátàǹkádìtú àpò mbẹ́ ó nítumọ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run ti bọ̀rọ̀ gidi kí gbogbo wọ́jọ sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run bọ̀rọ̀ gidi nìyẹn mufasọ̀lá onífọ́sí wẹ́wẹ́ tó wá ṣòpinya mùsùlùmí sẹ́lòmíì tí ó musulumi gbogbo èèyàn náà ní máa sọ pé ọlọ́run ló dági ọlọ́run ló dẹ́yẹ ọlọ́run ló dẹ́ku ọlọ́run ló dómi kí ni ìfọ́sí wẹ́wẹ́ dídá yẹn kí ni wọ́n gbọ́yé ń bẹ́ ibi tí mùsùlùmí ti yàtọ̀ nìyẹn àlàyé ẹ̀ ńlá ń ṣe mọ́gbàgbé bí a ti lọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run òbí mẹ́nìkan òbí pẹ̀lú ìtumọ̀ pé nǹkan kan ò tara ọlọ́run jábọ́ ọlọ́run ò sì tara nǹkan kan jábọ́ ìlógún adé gbogbo ń ta ń sàlàyé mo fẹ́ kí gbogbo aká lè sópọ̀ ọ̀rọ̀ yẹn sí tẹ̀léra wọn ni anábì sọlọ́lá aléwàsálàm ẹ̀rí pé yóò kùnú inú ẹ̀rí yẹn láti tún wá rí àwọn kan tí wọ́n lọ fi fẹ́ ẹnu wọn torí àkídà àdìsọ́kàn wọn ìgbàgbọ́ wọn tí èèyàn bá ní àkídà tó sọ híhà ìgbàgbọ́ tó lálàáfíà àdìsọ́kàn tó lálàáfíà tó mọ́kànga kúò níbi àbùkù àti àbùjẹkù béèyàn ò bá ní kò gbọ́dọ̀ máa tú Kùránì torí yóò máa tú Kùránì tẹ̀lé ìgbàgbọ́ tiẹ̀ tí ò bá mọ́ àti sọ̀kan náà ń jó ní inú suratul wákíà tọ́lọ̀ lóhun tún lè dá yíwa padà sí nǹkan míì táàmà kẹ́ni tí ó wá nígbàgbọ́ yí pé àkúdáyà ń bẹ ẹ̀rí pé yóò tú bẹ́ẹ̀ àbí ò ní tú bẹ́ẹ̀ ẹn tó nígbàgbọ́ pé bẹ́yàn bá kún padà bọ̀ wáyé ó lè dẹranko ó lè dàpáàdì ó lè dòkúta yóò tú bẹ́ẹ̀ torí ìgbàgbọ́ tiẹ̀ tí ọba mu tó ti ní tẹ́lẹ̀ yóò tú Babátúndé nínú Kùránì yóò sì fàyàbọ̀ yọ ń bẹ́ẹ̀ pẹ̀lú àyànú n'usoro wá torí pá kìídà rẹ̀ ò dá tẹ́lẹ̀ náà mọ̀ tí ó sódó sí ìyàn lára àkídà jẹ́ kan pàtàkì àìjẹ́bẹ̀ yóò mọ̀ sọ àwọn èèyàn nù àdíìtì ọ̀rọ̀ Umaru ni wá ń bá bọ̀ ni àwọn nǹkan ń bọ̀ yujadilunakum bishubuhati l-Qur'ani wọ́n mọ̀ wọ́n wọ́n mọ̀ bá yín jiyàn lérí kíni pẹ̀lú àwọn àyà kùránì téèyàn lè fún nítumọ̀ méjì mẹ́ta èyí tó bá fẹ́nu wọn ni wọ́n mú nítumọ̀ ẹ̀ wọ́n ní ṣebí nínú kùránì kí wá ní Umar ọmọ Khattabu wí gbogbo alama Umar bunul Khattab radiyallahu anhu ó ní fàkùdú ń bì súnà àwọn irú ẹni bẹ́ẹ̀ súnà ni ẹ fi gbá wọn mú fa inna ashaba sunnati a'lamu bi kitabillahi torí pé àwọn onísúnnà àwọn ni wọ́n ní àgbọ́yé àwọn ló mọ̀ túnmọ̀ kùránì jùlọ ṣùgbọ́n àwọn yẹn àyá tí mú súnnà á ń yá fàdú àsúnnà ni wọ́n lára láti há sórí ó ní wọ́n lára láti kà ó pọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ bá ti wo kùránì gàrà ó mọ̀ fún nítumọ̀ pẹ̀lú èdè lárúbáwá àmọ́ súnnà ẹ̀kọ́ sodo síbẹ̀ kó tó kọ́ kí ní jẹ́ súnà fúnra ẹ̀ ìmọ̀ nípa isnad ìmọ̀ kan ni lọ́tọ̀ lágbájá ó gbọ́ lẹ́nu tàmàdùn tàmàdùn gbọ́ lẹ́nu làkàṣègbè lákàṣègbè gbọ́ lẹ́nu lájíkòkó ó tẹ̀lé lọ bẹ́ẹ̀ ta ní jẹ́ lágbájá ó gbọ́dọ̀ mọ̀mọ́ ẹ̀ ta ní jẹ́ tàmẹ̀dùn níbo ló ti wá làkàṣègbè níbo ló ti wá lájíkòkó ǹjẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin jẹ́ eléyìí bẹ́lẹ̀ láyé ǹjẹ́ wọ́n jọ lògbà bí wọ́n bá jọ lògbà sínú ìlú kan náà wọ́n jọ ń gbé bí wọ́n bá gbé nù ìlú kan náà ǹjẹ́ wọ́n á máa jókòó ságbò kan náà bí wọ́n bá sì jókòó ságbò kan náà kí ni ń pa wọ́n pọ̀ ń bẹ̀ lérí kí ni wọ́n ń jókòó lé nítorí pé ní ilmu isnad yẹn ní ọ̀rọ̀ tó lè tètè yé gbogbo wa iṣẹ́ yẹn ìṣeṣẹ́ kékeré ilmu tarikh ó mọ̀ tán ó mọ̀ọ́dún tí wọ́n bí kálukú ó sì mọ̀ọ́dún tó jáde láyé ó mọ àwọn tó kéwú lọ́dọ̀ rẹ̀ ó mọ àwọn tí wọ́n jọ kéwú ń bẹ̀ ó mọ bóyá ó kéwú lù ń jọ kéwú lọ́dún àfá ẹ ó wá rọrùn ọlọ́run sàánú wa torí pé kò tí sí íńtánẹ́ẹ̀tì tẹ́nìkan ló ń bráùsì ẹ̀ ẹsẹ̀ ní á fi máa rìn lọ bí tó ti kéwó sí lákọọ́lẹ̀ ọlọ́run tó ní kí ó mọ́ sí ìjà nàbí mọ́ lórílẹ̀ ẹ mọ́ rò pọ́lọ́run ò mọ tí ń ṣe tó bá pé ń bẹ̀dì sí ni ayé ò ti dàrú ẹlòmí ó kúrọ́ yóò lárẹ́bí sọ báyìí ní lórí nẹ́ẹ̀tì mọ́ gbọ́ yóò sì ẹ̀pẹ́ voice lórí internet bẹ́ẹ̀ bá kọlù nísìn ohun obìnrin yìí ni ọkùnrin ní sọ̀rọ̀ yóò sì dohun obìn obìnrin sọ̀rọ̀ yóò di tọkùnrin yóò lànàbì ní sọ̀rọ̀ yìí yóò bá di wàhálà kò sí nẹ́ẹ̀tì kò sí kọ̀mpútà kò sí fóònù àkọọ́lẹ̀ ni tí ò ṣe é yí torẹ́ lómi lè ká ah, ó dẹ̀ ẹ̀kọ́ lọ́run jẹ́ kánàbí ó wà ń sin òwúrọ̀ àwọn pírọ́lẹ́mì yá sọ́ọ̀fù ẹ̀rọ ni kánàbí ó mọ́ sí òun náà ló bá mú umar ọmọ kọtọ́b ó ní ń tí wọn wà lè hásún náà wọn wá bẹ̀rẹ̀ sí sàlàyé kùrán bìrá ayihim wọ́n bẹ̀rẹ̀ sí fọpọlọ lásán tú kùránì ìyáhùn wa ìyákùn wa ìyáhùn ó dọwọ́ yín o ẹ sára fún wọn ẹ fún wọn sára fún wọn méjèèjì ni máa yóò sì máa sára máa ṣàkíyèsí òun kí ni sọ yìí Ọrọ tó sọ máa dùn lọ yóò fi wọ sí gbogbo ẹni tá kìí dà rẹ̀ ò bá da ìyẹn ni ìgbàgbọ́ rẹ̀ kìí ṣe ìgbàgbọ́ Islam bí ń bá ń ṣàlàyé kùránì tó da yóò padà fi ìwọ sínú ẹ̀ ìwọ yẹn ni ó wàá mú gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ni ó sọ wọ́n nù ó dàbí ẹni tá a mọ̀ sí ọ̀bùn tí ń ṣe ń jẹ ṣẹ́mọ̀ pé tí máa ń dáná lọ tí ń ṣe dáadáa yóò padà fankun sínú oúnjẹ yẹn abẹ́mọ̀ yóò padà fi abọ́ tó fẹ́ fi gbóúnjẹ fún wa tọ̀ bó bá dòru tí ó tó fẹ́ tọ̀ tí ó lè jáde dẹ́rù bá bọ́ náà ni ó tọ̀ sí <laughs> yóò wọ́n fọ́ láàárọ̀ jàre torí náà bàbá ti mọ̀ pọ́ bó lè èèyàn àti jẹ́ǹjẹ rẹ̀ èèyàn mọ̀ sára èèyàn mọ̀ sọ́ra bẹ́ẹ̀ lẹni tí ń fọpọlọ túkùrá ní bí ń bá ń bá mú lọ yóò padà fi wọ sí ìwọ̀ yẹn ní àánú tẹ́ṣù olóò láti sọ gbogbo wa nù ọlọ́mọ wa ọ̀rọ̀ tá ń bá bọ̀ náà ni pé ọlọ́run kò bímọ ẹnìkan ò bí kò sí lórogún bẹ́ẹ̀ ni ò lẹ́gbẹ̀ra olóra anábì anábì sì ti jíṣẹ́ àti mẹ́rin ẹ̀ wá nínú hajjatul wada albalatu anábì béèrè pé ṣé mo jíṣẹ́ àwọn èèyàn ní balaguta ó jíṣẹ́ anábì sí ni Allahumma shahad ọlọ́run jẹ́rìí lé wọn lórí pé wọ́n fẹnu ara wọn sọ pé mo jíṣẹ́ dògóńgó kẹ́nìkan wá dìde lónìí kó lànà bí rán sọ nǹkan kan fóhun pé kóhun ó wí fún wa a ní béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé a wo nǹkan náà torí bá náà bí ti jíṣẹ́ dógóńgó kò síṣẹ́ tànàbí fẹ́ rán mọ́ wà mẹ́rún alẹ́lẹ́kọ́ ibi bí dọ́ní ọlọ́run tó alibalag ìbìlágù ìjíṣẹ́ dògóńgó ni pé ó jẹ́dé téńté ṣóńṣó níbo lèèyàn tó fẹ́ gùn nígbà tí èèyàn bá gun ọ̀pá dé ṣóńṣó ó dé téńté orí igi níbo lèèyàn tó fẹ́ lọ mọ́ ìyẹn ni pé ó ti jíṣẹ́ tán kò ṣẹ́kù pọ́ńtàn bá wí bẹ́ẹ̀ àníwulẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí lànà bí wí àmọ́ bàbá béèrè rẹ̀ tí wọ́n ń wí pànàbí wí báyìí in tó wí ní ààfin wọn tànàbí ti sọ tẹ́lẹ̀ bí ò bá bá mú á sọnù torí pé ànábì ti jíṣẹ́ tán ànábì ò ní fi nǹkan kan rẹ́ nìkan lójú oorun ni àbí lójú ayé àpéyìn ò lè rí a sì ṣàlàyé rírí ẹ̀ náà kò ṣeé confam torí pé àdámọ̀ ìròyìn la gbọ́ ẹni ó mà nábì ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà pánábì lòún rí lójú oorun yìí torí pé ànábì ní ẹnìkan èṣù ò lè gbáwò owó wọ̀ ṣé wọ́n dáwọ́ ànábì yẹn gangan mọ̀ àwọn sàábé ló lè rí ànábì tí wọ́n mọ̀ pa ànábì làwọn rí níta mọ̀ dájú báwa bá rí 50-50 ní ó lè jẹ́ lárúbáwá kan gbàtà arúgbọ́ pa ànábì nírùngbọ̀n lárúbáwá sì mọ́ nírùngbọ̀n èṣù ó gbàwọ̀ lárúbáwá kan tó nírùngbọ̀n wá òun ànábì rẹ̀ òun nítorí fẹ́ sọ fún ọ ní ìsinmi pé ibi tó sin lọ́ndé inú ọlọ́run ti dùn sí ọ wọ́n ní ọmọ gbóyè yóò wá máa fẹ́ o yóò máa ranjú wọ́n èyí ò ti mọ̀ pé èṣù ti kó sílé ìlà irú ẹni bẹ́yẹn máa jí orin fáni rẹ̀ ní tá a fẹ́ kó yé wa níbi agbègbè bẹ̀ nìyẹn ìdí tọ́rọ̀ yìí fi bùkátà láyé ní pé lóde òní ẹ̀ pé sí ti pọ̀ oríṣiríṣi lẹ́kṣọ̀ ni wàá gbà sórí sẹ́ẹ̀tì abẹ́mọ̀ ó pọ̀ rẹpẹtẹ oríṣiríṣi nǹkan láàrin ẹ wí téèyàn bá ní wá fẹ́ sọnù ó gbọ́dọ̀ mọ òdodo kó sì dá mọ̀ ó gbọ́dọ̀ dá òdodo mọ̀ kó sì gbà mú ó gbọ́dọ̀ ní tí a ń pè ní mizanu lè hákì òṣùwọ̀n òdodo náà ń táàfì mọ́ wọn òdodo èèyàn gbọ́dọ̀ mú dání tó bá ti ní téèyàn ó fi mọ́ wọn wàhálà ni è e. ọlọ́run ṣàánú wa ọlọ́run kó gbà fún wa èèyàn ò ní ní ti síwájú ayàtọ̀ ń kábọ̀ ọlọ́run ọba ní وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ àwọn tí ó gbàgbọ́ ta ni o mọ̀ lèmi ọba dọ́dọ̀ rẹ̀ salamun aleikum sálámù sí wọn àtàlàyé ẹ̀ òun náà ni àsàlámà ọ̀là min kulli makruhin kúò níbi gbogbo ntọ́kan kọ́ àdúrà ní sálámọ̀ ìbẹ̀ládé jẹ́lànà kọ́ kó tó di pé ọlọ́run ọba ní kójú rọ̀ a sì lè dáṣẹ́ ọlọ́run ọba dúró abẹ́nìkan bẹ tó lè dáṣẹ́ ọlọ́run ọba dúró ìyẹn níjẹta só mbẹ wàyú náà sílùú lè gọ́ ìzọ ọlọ́run ní rọ òjò àbí wọ́n ló rọ̀ anábì tó kọ́ wa ni pé bójò bá ti rọ̀ ká sọ pé Allahumma sayyiban nafi'a anábì ò kọ́ wa pé ẹ lọ kó má rọ̀ anábì ò kọ́ wa bẹ́ẹ̀ o àmọ́ bójò bá pọ̀ jù alébẹ́ lọ́hún nígbà ayé anábì anábì ń ké wútúbà ẹnìkan bá dé ó ní sábẹ́ ní igi mú àwọn ń kó sínú ẹrẹ̀ nígbà táwọn ń kírun lọ́wọ́ tó rójò bẹ̀rẹ̀ òjò níwá jẹ́ òjò ó sì rọ títí di tí ń bọ̀ ànábì ṣe wútúbà lọ́wọ́ arákùnrin náà tó yóò mọ̀ wá pé àyíká wa ni ó sí pé kó má rọ̀ mọ́ nílùú táwọn wà ó fi pé ẹ̀rí nù pa pé òjò ọlọ́run mọ́jẹ́ ó gbélé wa alébẹ̀ ṣùgbọ́gbẹ́ ọjọ́ fẹ́ rọ̀ torí pò fẹ́ ṣe gbéyàwó àbò fẹ́ ṣe kó mọ́ ló wá ń ṣẹbọ wá ní ẹ̀yìn tẹ́ ń mójò ẹ bá wa mójò ni wọ́n wá ń dáná ni wọ́n ń kó ta epo ni wọ́n ká ké kalẹ̀ àti gbogbo àwọn nǹkan táwọn tí ń pa àwọn mójò mọ́ kó kalẹ̀ láti fi mójò ó ti ṣẹbọ hm? abẹ́ ṣe mọ̀lúdì ẹlòmí ká ibi ta fẹ́ ṣe ọjọ́ bí ànábì ní pa bá mú òjò kò burú torí nǹkan dáadáa la fẹ́ ṣe kò ọlọ́run nífẹ̀ẹ́ sí rárá ọlọ́run nífẹ̀ẹ́ sí o àkọ́kọ́ ìbéèrè mọ́ọ́lídì nàbí rídìl mìláàdì ní ọjọ́ bí wà mínà wàjìbát fi àdà dín sọ̀ranyàn nínú ẹ̀sìn gbogbo ẹnu àgbogbo àfáàyé ní oníkè sọ̀ranyàn al'uwa mina limandubat so wà nínú àwọn iṣẹ́ téèyàn bá ṣe tí ó gba ládá fún àwọn àfáà tó ní ìmọ̀ àkídà wọ́n sọ pé kò sí torí pé kéèyàn tó sọ pé nǹkan yìí wà nínú mandub téèyàn ó gba fun yo yóò lẹ́rìí lo lọ nìyẹn wọ́n dede sọ pé iṣẹ́ yìí èèyàn ó gba ládá lérí ẹ̀ ó lẹ́rìí pé ọlọ́run yóò ní ládá láti òkè kùránì dé parí àti gbogbo súnà ò ní ríbi kan tánà bí sinẹ́ nípa ṣọjọ́ bí mi yóò gbà ládá báyìí àyàfi èyí tí wọ́n purọ́ ẹ̀ máwọn sàábé torí mo ti kà á nínú tíra kan táwọn tọ́kì wọ́n máa ń pín ìgbà kan báyìí àwọn àkíkátùkì tàbí fi lárúbá wọn kọ́ wọn ń pè tíra náà ní ní ìmẹ́tòlè kúbọ̀rọ̀ nínú ẹ̀wọ̀n mọ́rọ̀ àbúbákiri wa ẹni bá ka mọ́dí ànábì ọlọ́run ó fún ládá báyìí ẹni bá ka mọ́dí ànábì wọ́n sá kọ́ gbà ṣùgbọ́n kò ní ìsúná dùn a ń pèrò àwọn ọ̀rọ̀ yẹn ní mu'allak ọ̀rọ̀ tí a so kọ́ hadith mu'allak yẹn gbé àmọ́ bí tó ti wá ó kàn ní abubakar umaru sọ báyìí ẹnu ta ló gbọ́ lẹ́nu abubakar ẹni tó gbọ́ lẹ́nu abubakar ta ló gbọ́ lẹ́nu ẹ̀ ẹni tó tún gbọ́ lẹ́nu ẹ̀ ta ló gbọ́ tí ó fi wá dórí àwa bá ṣe só nìyẹn nínú mọ̀ wà mẹ́síláṣí kan ẹnìkan ní abúrérà sọ àmì àdìsí tábùrérà bá gbà wá lóòótọ́ ni pẹ̀lú pé ẹni tó lóun gbọ́ lẹ́nu Abu Huraira yẹn ẹni tí òun náà lálàáfíà láti gbọ́rọ̀ lẹ́nu ẹni pẹ̀lú pé ẹni tó lóun gbọ́ lẹ́nu Abu Huraira yẹn ẹni tó náà tó lálàáfíà láti gbọ́rọ̀ lẹ́nu ẹni bó sì máa tó lọ nìyẹn ìyẹn ni òyà àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ súnà kéègbé kákan ríwé kan lójú títì in tó gba tí àti ẹ ń pè ní dàkọ́ ìkúlẹ̀ akhbar in tó gba tí à ń jẹnu sẹ́pẹ́ dàkọ́ ìkúlẹ̀ akhbar wọ́n kàn ní Ibn Abbas sọ báyìí eh, ogun eh ó wọ́n ṣe ṣàlàyé sánàbí pé ìmọ́lẹ̀ ọlọ́run hẹn lábidánàbí ó láàgùn wọ́n sà ń sọ àwọn ogun yẹn ó di elé ó di elé Ibn Abbas ta ń gbọ́ lẹ́nu ẹ̀ àmọ́ òun náà ló bá yé àti ń pè ní dùrọ́tù nà síhìn òun ló bá yé ẹ̀jẹ̀ tí a pé tíra dùrọ́tù nà síhìn tán kún bẹ́ẹ̀ àwọn èèmọ̀ àtàwọn àgbáyánú ìtàn ó mẹ́nu dùrọ́tù nà síhìn ibẹ̀ ló ti máa rí gbogbo àwọn àdísì tó kó láádá fún àwẹ̀ Rajab ṣùgbọ́n tó bá yóò náà jẹ́ ni pé kò ní sinadu kọ́lá Abubakar kọ́lá Usman látẹnu ta ni àdítírà tí ó ń pè ní <laughs> tíra pọ̀ bá ń sa wọ́n pè ní kí ló kọ tíra yìí àti lẹ́yìn samarkandi tó ṣe ìrántí inshallah ti bá ti rántí ṣùgbọ́n gbogbo àwọn tíra àwọn àfáà gbìyànjú wọn máa ń ṣe tàkíkì wọn wọ́n ṣe tàkhrij àti tasrih so gbogbo àwọn àfáà àtàbá fẹ́ mọ́ ka wọn tíra àwọn tíra tí wọ́n bá ti ṣe tàkhrij àdíṣẹ́ ní ká máa rà tí wọ́n sì ṣe tasrih ṣẹ́rí gbogbo àwọn tíra tí wọ́n sọ pé ànábì sọ báyìí àwọn kan ti ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n lọ mú gbogbo ibi tọ́rọ̀ ànábì yẹn wà wá lẹ́yìn yẹn wọ́n wá sọ sọ̀sọ́kúsọ táàfi ní sọ̀rọ̀ pánàbí sọ́lá ìtàwọn ọmọ kan wà sọ pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ànábì kọ́ ló sọ ní ìnínú tí àkọ́lá rọ̀súl mú ní nǹkan ń bẹ̀lẹ́ ìkọ́lá rọ̀súl tó bá fẹ́ káwọn ọmọ ọmọ sọ bẹ́ẹ̀ èyí tí wọ́n ti ṣe tàkùrí ìjì ẹ̀ tí wọ́n ti lọ fa ibi tọ́rọ̀ ń ti wá ibi tánàbì ti sọ wọ́n fayọ wọ́n tó wá mú ìdájọ́ wá kò tí tó kí wọ́n sọ ibi tó wọ̀ tí tó wọ́n tó wá mú ìdájọ́ wá pé ṣó lálàáfíà bí ò ṣe kí àbí ò lálàáfíà ọlọ́wọ́ ní ìrẹ́ ànábì àwọn sàábé tí wọ́n wá dúró tí ọ̀ yìí sọ fún wọn salamun alaykum ma kà síwájú ọlá ọlọ́run kó máa bá yín ọlọ́run ọba wá ní kátàbà rabbukum ala nafsihi rahama kátàbà bí ti ṣe lọ́rùn èèyàn lérí ara ẹ̀ rahama ike eléyìí arígbáyé mẹ́ ìgbé ọlọ́run ọba nìkan ló lè ṣe nǹkan lọ́rùn èèyàn lérí ara ẹ̀ ẹnìkan ò lè ṣe nǹkan kan lọ́rùn èèyàn fọ́lọ́run kò sẹ́ni tó lè sọ nǹkan kan dọ̀rùn èèyàn fọ́lọ́run ọlọ́run ò gbọ́dọ̀ má ṣe kinní èdè òmùgọ̀ àtàláìmọ̀ kan ní è àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ ah, ibi tó ń sin ọlọ́run dé òun jẹ́rìí ọlọ́run kò gbọ́dọ̀ má ṣe fóun ni ibi tó sin láhùn dé gbogbo ń jọsìn yẹn ṣó ó dá ọ lójú pọ́lọ̀ ń gbà ta ló sọ fún ọ pọ́lọ̀ ń gbà bainal khawfi warraja oníbádà mùmíní láàrin pé ìbẹ̀rù sọ́lọ̀ ń gbà àti retí pọ́lọ̀ ó gbà nígbésí ayé wa àìjọra wa lójú àìsí ìgbéraga ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ rẹ̀ sọ̀yà wípé ah ibi tó ń sin láhùn ọlọ́run gbọ́dọ̀ mọ́ gbàdúrà kò sí tó jọ́ràn èèyàn lọ́lọ́run lórí yaf'alu man yasha'a fa'alun liman yurid èyí tó bá wọ́lọ́ ní máa ṣe ẹ̀yẹ wọ ashabul ukhdud ẹwọ́n tọ́lọ̀ wọn bá ṣe nípa àwọn ashabul ukhdud sọ̀rọ̀ díẹ̀ nínú jùsù àmà òní ashabul ukhdud ká ẹ̀ẹ́ ìyẹn ni Suratul Buruj wa shahidin wa mashhudin qutila ashabul ukhdud النار عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا إلا أن يؤمنوا بالله العزيز الحميد